ọ̀rọ̀ sọ̀rọ̀ tó lè fàájì ó kọ́kọ́ jẹ́ nínú iṣu tàbí discourse lánàá àwọn tí mo sọ pé ìkọ̀dí ìwà òfin nìyẹn so ibẹ̀ ló ti hàn wípé sọ̀rọ̀ tó lè fàájì fẹ́ ìkáyì ìtawà mọ̀ ní pé kò yẹ kí èèyàn máa kà ṣùgbọ́n ẹni tó ń ṣe nǹkan máa sọ sí máa sọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìdẹ́mọ̀ ẹ̀ṣẹ̀ wọn èmi kọ́kọ́ ti wá ti béèrè síwájú sọ́gbọ̀n ọ̀dọ̀ ti yí pé ẹni tẹ́ta ń ṣe nǹkan tó tàbí tẹ́ rí táwò tẹ́bí ń ṣe ní ìsìn ẹ̀ tí sọ̀kàkà tẹ́ rí o èmi ò wá sọ ìtawà rí lára pàtó lè bá dé tó fi di èèwọ̀ fún ẹnikẹ́ni tí bá ń sọ pé ashhadu allah ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah àkọ́kọ́ náà kẹ́límọ̀ ta fi ń jẹ́rìí pé mọ̀lọ́dún ti ṣe ọlọ́run bá ti ń sọ lẹ́nu yẹn ó ní ìtàn lára ó ní nǹkan mẹ́rin lára gbogbo àwọn àfẹ́ẹ̀sì ni wọ́n sọ bẹ́ẹ̀ kí nìkan mẹ́rin náà kí n bá sọ tán ẹni tí ọ̀kan náà bá tako làkáyè rẹ̀ kọ́mọ̀ fi yáwọn àfáà ó sọ ò ìtumọ̀ ashadu anna Muhammad rasulullah ní pé mo ń jẹ́rìí pé Muhammadu o òjíṣẹ́ Allah ni o ó wá ní gbogbo ẹ̀ tó bá ti ga ní ẹ̀sọ́ bẹ́ẹ̀ a bá nǹkan mẹ́rin ní ara rẹ̀

tó tako làkà ìwà ọ̀rọ̀ kejì tọ́ átùhù fi ìmọ̀ àmà ẹni tí bá ń sọ pé mọ̀mọ́dù òjì sí ọlọ́run ni àṣẹ́tánẹ́sì bá pa ọ gbọ́dọ̀ tẹ̀lé tó tako làkà ìkẹta ìṣìnàbù mà náà ẹni tó bá ń sọ pé mọ̀mọ́dù mà náà ánìwò zajà ẹni tó bá ń sọ pé mọ̀mọ́dún ò jẹ́rìí kó jì sí ọlọ́ọ̀ ni nǹkan tánà sí ìbápọ̀ fún wa ń tẹ́ ọgbọ́dọ̀ jìnà sí ìkan náà ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin wà ń la yá àbúgbù lọ́ha ìlà bí mẹ́ṣọ́ra ẹni tó bá ń sọ pé mọ̀mọ́dún ò jì sí ọlọ́ọ̀ ni kò gbọ́dọ̀ fi gẹ́gẹ́ sí ọlọ́ọ̀ yàtọ̀ sí ìlànà tí ó jì sí ọ̀nà bá gbé kalẹ̀ ẹ̀dá kò sórí ọlọ́ọ̀ ká mọ̀ máa kárọ̀ lé ọ̀rọ̀ ìtumọ̀ táwọn àfáà fún ẹni tó bá ń tẹni sọ pé ashadu anna muhammad rasulullah ni nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí èwo la rí pé kò yẹ kó ṣẹlẹ̀ sí mùsùlùmí ṣé mùsùlùmí kò yẹ kó gbá ní kánà yìí bá mú bá gbá ọ̀dọ̀ mọ́ ọba rẹ̀ tí a tú kẹlẹ́ ìfẹ́ aṣọ́gbọ́ anna muhammadan rasulullah abọ́dọ̀ bá kàlẹ̀ àwọn ẹni wọ́n wá sí ìfàṣù lórí ilẹ̀ gbogbo àwọn àfá àti ayé mọ̀ bẹ̀ lórí ìmọ̀mọ̀ ni àbú ànífà àwọn àfá àti gbogbo àwọn àfá àti ìfàṣù lórí àwa náà yìí rí ẹrù pọ̀tàkùtà káyìbá now therefore ṣíṣe àsàlátù fún àníṣọ́lọ́wà ní ìwòsànlẹ̀ ẹwọ bó ti fẹ́ bọ́ sí abẹ́ ìgbàmẹ́rẹ̀ rìn yóò àkọ́kọ́ ohun kan tálẹ́gbẹ̀ bá gbà wà látọ̀dọ̀ lọ́wọ́ bá rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ gbà gbọ́ àníjì gba kùránì gbà látọ̀dọ̀ lọ́wọ́ nínú kùránì àti wá rí pé yá ayú àlẹ́bí làámà ní sọ̀lú àléyìí wọ̀tẹ́lì mú tẹ̀sìlì ma a ti gàágbọ́ wípé a máa ṣe àfàlátù fún àyíkí sallallahu alaihi wasallam ìkejì tọ̀ á tù fi ma àmàrà ó jẹ yọ́ ń bẹ̀ nípa pé nígbàtàrà ìsọ̀kalẹ̀ àlejì fáwọn sọ̀hábà pẹ̀lú táǹpé ní sí gátòlẹ̀ amórì inú lárúbáwá àṣẹ ọ̀rọ̀ àṣẹ kúùlù wọ́n ní àrọ́kùnà kayfa nusallimu alayka àti mọ́ bá ti mọ́ sálámà sí ọ assalamu alayka ya Rasulullah wa kayfa nusalli alayka báwo láti wá tọrọ ìtẹ́ fún ọ báyìí ètì àlẹ́bí bá bẹ́ẹ̀ni àlẹ́bí wá sọ pé gbogbo ẹ̀tọ́ bá ké náwà ti sọ́rí kù tó sì mọ̀ nípa òṣùlù fíkì yọ mọ̀ pé sígá tó lè amúrì nìyẹn tán bá ti sọ bẹ́ẹ̀ lárúbáwá ìtumọ̀ ní pé ìtẹ́ mọ̀ sí nìyẹn ẹ máa sọ báyìí ntọ́lọ̀ sọ pé kẹ́ẹ̀sì yẹn ìtẹ́sì rè ẹ̀ ń bá ti wá tẹ̀lé fáwọn ibi sọ òun ó tẹ̀lé àfẹ́rẹ́ nìyẹn ìkẹrin nǹkan kúlú ẹ̀sọ́ pé ẹ̀mọ̀ ń bọ̀ mú bọ̀ ẹ jẹ́ kí n láti nítẹ́fẹ́ bèèrè yẹn tó jáde náà tí mo sọ tẹ̀lé kúlú òní Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala Ibrahim innaka hamidun majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد láàrin àwọn àbẹ̀rẹ̀ wa lè rè pé ṣé ẹ̀sìn ní títí ọ̀pọ̀lọpọ̀ níbi ni àti ayé sọ̀rọ̀ pa fẹ́ sin lọ́ọ̀ ni àbọ̀rọ̀ pé a fẹ́ ṣe eré mùsùlùmí sọ pé ọ̀rọ̀ pa fẹ́ sin lọ́ọ̀ ni pé pa fẹ́ sin lọ́ngbà náà ni a dá pé wà lá yà àbúdù lọ́ọ̀ha wà lá yà àbúdà lọ́ọ̀ha kí làdìmọ̀ ṣọ̀rọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ wá fi nǹkan míì

wípé mọ̀ni àdàbà sí amuri na àdà máa lè ìtàmì nìhù fọ́wàrọ̀ dùn ìtàdébì ti se yìí tó ti lálẹ̀ fún yìí ni ẹ máa o ẹ bá wá lọ mú nǹkan si wá àdàbà tó bá lọ mú wá àwa dùn nígbàtà ti wá rí bá tó òfin ó àwá wo tánàbí mú wá àbánu tíra kódà ní kọ́ ìdásí wọn kọ́ bẹ̀ lẹ́yìn kọ́ ìdásí ọ̀tún ìdá níyàwó kọ́ bẹ̀ mú wá àfírí in tó wá jẹ́ tuntun tí wọ́n mú wá after one thousand years ọ̀pọ̀n mẹ́sàn tó lè

kò sọ̀dá lẹ́bí ìwà sallallahu alaihi wasallam nígbà tí ò ti sọ̀dá lẹ́bí ìwà fi sí ọlọ́run tó ọlọ́run nígbà ti ní tí bá ti rẹ̀ tó jẹ́ nǹkan tuntun pé ọlọ́run nígbà rẹ̀ so wá sọ pé ká wá ṣe ń gbà náà tó sì pé rẹ̀ báwa ṣe júwe ibi tí ó àlẹ́sì ti ní káka sọ̀rọ̀ tó ìbẹ̀rẹ̀ níyà yóò àjúwe ẹ̀fún wa lọ́bá parí. Thank you. Ọlọ́run lè ní a máa jí ìyá rẹ̀ ní àdí ànájú Màhámà. Tí a àti òṣòrò fítì ni, àti fítì òṣùn náà ni, àti báyìí àtàwọn ní aláàmùrù yẹ̀tẹ̀ dí èrè òjò bí ti wá látọ̀dọ̀ sàtíà ṣíṣe rẹ̀ lọ́kà sí gbogbo ẹni tí ó ṣe níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo níbẹ̀ èèyàn bá sàtà láti wà náà bí yorùbá ọlọ́run ọgbà ó ṣe fún yíbò yóò gbà ó ṣe fún pápá yóò gbà ó ṣe fún láwùsá yóò gbà ó bí ọlọ́run kí lè ṣe pẹ̀lú sàlátù pẹ̀lú. Àsàlátù pọ̀ lọ bá àsàlátù ń bẹ ní ọ̀dà lẹ́yìn náírà láti lọ́pọ̀ bá wọ́n fún àsàlátù sílẹ̀ lóṣìṣẹ́ kò sí ní tí a ti bẹ̀rẹ̀ pé ọlọ́run balẹ̀ pé adájọ́ ẹ̀dá Wọ́n ò sì máa ní bọ́ọ̀sì ní dandan pé ó ṣe àdínlẹ̀ tó wá kí òun wọ́n ní dandan ọ̀rọ̀ ẹ̀dá. Ṣùgbọ́n yẹn ń wò wà gẹ́gẹ́ bí pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn. Àfáà ní, ẹlẹ́gbẹ̀ẹ́ ní ọ̀pọ̀ àwọn ìgbẹ̀rẹ̀. Òṣòrí o, ẹ̀sùn lẹ́sọ̀ọ́ ní bá fẹ́ sọ ẹ̀sìn nasra tí bàbá ti gbé wá nú alùpàá ànásra tó mọ̀ tó kà ní dúnlẹ̀ṣẹ̀ nasra pé gbogbo ọ̀nà tó ọba pàtó ọba gbàjẹ́ láti bá ànásì lọ́lọ́ àwọn pàlọ́wọ́ rẹ̀ sàlátì ìbìràní àti ànásì wa Muhammadu rẹ̀ ó ní sọ́nà sọ́nà àìsọ́sílẹ̀ ní ọ̀pọ̀ ó ní sọ́nà sọ́nà àlẹ́yà kama salatu ala kama salatu kama kama sala ibrahimiya ẹ̀yìn salatu ibrahimiya sí àlẹ́bí ibrahim àti ànímọ̀bí léèrè gbogbo tó yí ọlọ́run ló dúwe fún ní àbánàbí sálọ̀lá àlẹ́ ìwọ̀sàlámà ibrahimiya àlọ́dọ̀ sáté ìgbàmí àlẹ́bí ibrahim tó fi ṣe tètè fèsì ẹ̀ ìmáàmù ó fẹ́ kẹ́ fara balẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ọkọ́ máa lò òkè ìkòtò tábílú bẹ̀ but mo kàn fẹ́ kí ẹ fara balẹ̀ torí pé àgbàlagbà ní àgbàlagbà ní mo sì kéré sí lọ́jọ́ orí kéèkéé kìtì nǹkan tí yẹn máa ń fẹ́ máa ń mú sórí skéèlì ojúmọ́ tó lóyún. ṣe wá rí ọ̀rọ̀ tẹ́ sọ pé ká mọ̀ sí àwọn èèyàn lọ́nà ẹ̀yin gan-an ló yẹ kí kọ́kọ́ sọ bẹ́ẹ̀ fún torí gbogbo èsì tẹ́ mú wá lẹ́yìn ìgbà tí mo ti parí ọ̀rọ̀ mi èyí ìrí ọ̀nà náà kankan ń bẹ̀ ju wípé ẹ kọ́kọ́ fi àǹfààní pé ó lé mi ní ẹ fi lọ. Aníkẹ́ mẹ́rin wá, ẹni káwọn èèyàn kàńtà ágìlì lórí, sẹ́rì ló rẹ̀, ìyẹn ní. Ẹ̀sùn lárúbáwá kan, nígbà tẹ́ túmọ̀ rẹ̀, ọ̀pọ̀ tẹ́ túmọ̀ rẹ̀ sí. Ẹni nákírá tó mọ̀ sùúdà. Kí ni ń pè a nǹkan kan tó yẹ àṣù tí ó sì ti ní ẹni tá a fún tó ti lẹ́ni tá a gbèrò rẹ̀ pẹ̀lú rẹ̀. Hmm. Nẹ́kírà lọ́dọ̀ àwọn lárúbáwá bẹ́yà tí ó sọ òyìnbó mọ́ ó lè yàwàtà lọ sí ṣùgbọ́n nẹ́kírà nẹ́gbẹ̀ẹ́ ní indefinite article indefinite articles like a and an. Ẹ sọ Yorùbá tó sẹ́wọ̀n pé ìṣẹ́ àwọn gbogbo àwọn tàbá ń jókòó yìí àgbẹ̀lárúbá wa. Ọ̀rọ̀ ti wá di di láńgbèjì báyìí. Mo fẹ́ fi hàn yín pé èmi wòran níjókòó yìí. Kí ọ̀rọ̀ tí ò sí lójú ọ̀nà ó sì wà bẹ́ẹ̀ kó wá di pé ẹ̀sìn pèsè rẹ̀ ni. Somebody bá ti lo be it in English language be it in Yoruba language or Arabic language whatever be the language it applies to gbogbo nǹkan yẹn tán bá dákọ̀ tábà sọ pé èèmà ń ké àmọ́ntàn ọkùnrin kan wá nìyẹn definite títà bá bá sọ wípé nẹ́kírà tó mọ̀ tí ó dà lẹ́yìn tàbí mọ̀ tí ń jẹ nẹ́kírà kan tó máa sọ pé nẹ́kírà tó mọ̀súdà ìtumọ̀ rẹ̀ ni wípé nẹ́kírà yìí o a ní èròǹgbà lórí ẹ̀ tẹ́yìn bá sọ pé bọ́ ara yẹn ti wá nìyẹn ẹ bá ní bọ́rọ̀ yẹn ti wá lókùnrin wá nìyẹn bẹ́ẹ̀ ni ta ló wá túmọ̀ súdà fún wa sáàpá ní àbánẹ̀bí anẹ́bí ló tún náà pé òkè o mo fẹ́ kẹ́ ẹ ti àtàlà àtùpá nẹ́bí o but àsàlátù yẹn o èyí kọ́ ní sọ fún yín o ànẹ́bì náà ló sọ fún yín ó sì sọ tí ò bú mùsùlùmí kù ni títí sẹ́rìn fàájì wá ní ìsìn kọ́ sọ pé àbá gbogbo àgbà ànẹ́bì yín ó kó àwọn sàbí lásàlátù kan ẹ̀ka fún mi náà ti gbọ́ná ẹ wá ní àsàlátù kan èmi ò mọ̀mọ̀ yẹn o èwo lẹ́wà mọ̀ ah eléyìí tó sì dá ní kọ́ wa ní ṣòbù mùsùlùmí kù jẹ́kẹ́ fún jàgbàwó bẹ́ẹ̀ bá kéwú bẹ́ẹ̀ bá kéwú bẹ́ẹ̀ kàwé ẹjọ́pọ̀lọ́ wọn ò sì sú ọpọlọ ẹnìkan mọ́ ẹnìkan o wọ́n sì gbọ́n kálukú sínú sàárè ló nìkan ni o pé lágbàjá mọ̀ kí o lẹ́yìn ẹ̀ tàmẹ́jọ́ mọ̀ kí o lẹ́yìn ẹ̀ kò wọ́nú sàárè o wọ́n kálukú pẹ̀lú tí ààrẹ ní o èyí sì wà fẹ́nìkankan kú lẹ́yìn ìlú mọ́mù ìdájọ́ ọlẹ́sìn wájọ́ ṣùgbọ́n tí mo wà fà jùlọ ni pé ó ká ní kó mọ̀ òdodo pẹ̀lú òdodo láti ní freedom àníbì kọ́ wa ní nǹkan ẹ̀pẹ̀ ní sọ́tù mọ̀súdà ní tá àgbàlérò lórí pé ẹ̀sì àtàwátù fánẹ̀bì àníbì ti sọ èròǹgbọ́ ọlọ́run fún wa wípé táàmà gbọ́ yìí nǹkan ẹ̀rẹ̀ aláwọ̀mọ̀ sọ́lẹ̀ aláwọ̀ Muhammadin ọlọ́run ké muhammadu o wà láàrí muhammadu àtàrà ní muhammadu o kà máa sọ láìta láàrí ibrahim gẹ́gẹ́ tó ṣe ké àlẹ́bí ibrahim so àti àwọn ará alẹ́ ibrahim innaka hamidun majid ìwọlọ́bẹ̀ lẹ́yìn o ìwọlọ́bẹ̀ ògbó o Allahumma bariki ala Muhammadu ọlọ́run bá ní fi fún ànẹ́bí wà àti ará alẹ́ Muhammadu tàmábà ráktà gẹ́gẹ́ bó ṣe fi ìbùkún fún Ibrahim bàbálà rẹ̀ Ibrahim àti àwọn ará ipe ọlọ́run ti lé ànẹ́bì rẹ̀ lẹ́nu pé kó kọ́kọ́ àwọn ìjọ tiẹ̀ pé kí wọ́n máa sọ̀rọ̀ ìpẹ́ àti ọ̀dà fún ní ojúpọ̀nà yẹn àlẹ́gbọ́jọ́ lọ àlẹ́gbọ́jọ́ ànẹ́bì lọ. now ní pàtì sọ pé bá ẹlọ́pọ̀ ìlú ara àsàlátò tí wọ́n hun lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ni tí bá ti hun nǹkan ẹ̀yìn mùsùlùmí ẹ ṣọ́ra fún ẹni bàbá wa mọ́ ṣàdúrà kan o nínú ẹni ṣàdúrà ní ìsìn o ẹ máa sọ fún ọlọ́run bá ní ipa náà dẹ́bọ̀ rẹ̀ rẹ̀ bí bí àṣìtánì nílẹ̀ gbé fún náà mẹ́bí ga ẹjọ́ wá bí ilé ìbéèrè iná adẹ́kọ́ ní sọ̀rọ̀ pẹ̀lú àbí bídí àti ìtàní àbí súnàlẹ̀ bàbá tọ̀bátí ìbọ̀ mídíà tàbí káwọn tàbí ohun iná ajẹ́kọ láàpin òun ni àbí bídí àti ìtàní àbí súnàlẹ̀ bàbá ṣe àwọn onígbàgbẹ́ tó bẹ́ ok Salatu Ibrahimiyya nínú gbogbo Mùsùlùmí alátẹ̀lé ànábì wa ẹni ọkọ̀ sàlátì ìgbà ìléyè alẹ́ tí ọ̀gá ọlọ́wọ́ pè. ìmọ̀ sẹ́yìn gan mọ̀ ni ẹ̀ka fún akábọ́ ẹ̀ka fún akábọ́ ìbí ti kà á kọ̀pọ̀ ní náà kọ̀pọ̀ ní ooo bàbá ẹ̀ nídìí kẹrẹ́ rìn ọ̀rọ̀ sí là sọ kí